الحمد لله الذي له ملك السماوات والأرض بيده ملكوت كل شيء وإليه يرجع الأمر كله له الحمد وله الملك وهو على كل شيء قدير اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ẹrùwọ̀n ọba kan wọ́n bèèrè láti fi ìbéèrè náà ká fi kàmà sí ọ̀rọ̀ níṣẹ́jú díẹ̀ tí ó máa wáyé ní òwúrọ̀ báyìí kí ni béèrè ẹ̀rọ ọlọ́wọ̀n báyìí gbà tó gbọ́ àdísì ànábì salawatullah nípa àwọn orí tí ń bẹ fún oṣù Ramadan àtàwọn ìṣà pàápàá jùlọ àdísì òjíṣẹ́lá Muhammad tó fún wa nírò salawatullahi wa salamuhu alayhi wípé tí Ramadan bá ti wọlé wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà lẹ̀ wọ́n tilẹ̀kùn náà àtàwọn orí míì wọ́n dé àwọn èṣù mọ́lẹ̀ àtàwọn ẹ̀sà tí ń bẹ fún oṣù yìí ìbéèrè ẹ̀rọ ọlọ́run báyìí wá ní pé tí kèfèrí tó bá wá kú nínú ramadana ńkọ́ tí kèfèrí bá kú nínú oṣù àwẹ̀ ramadana sóun náà tí ó rí kí ọlọ́run ẹ̀rí pé ìbéèrè yìí àgbọ́yé kan ló bí i àgbọ́yé yẹn wọ́ àgbọ́yé yẹn ọwọ́ nígbà tí ẹ̀rọ ọlọ́wọ̀n báyìí tó gbọ́ àdísì òun rò pé gbogbo ẹni tó bá ti kú nínú Ramadan ọ̀tọ̀mátíkà àlìjànnà ni ó ti wà lọ́wọ́ àlìjànnà torí kan tilẹ̀kùn náà ẹwò bí tí àgbọ́yé ẹwò tó jìnà sí i tìyẹn kọ̀kọ́ wá gbé béèrè yẹn ìpè ọ̀dà ká ní mùsùlùmí ló kú nínú Ramadan ìjọ ní nǹkan kan ṣe pẹ̀lú wíwálì jẹ́nà kíkẹ́ ọlọ́run àti tó bá jẹ́ pẹ́lẹ́ṣẹ̀ ní lórí ìyá ọlọ́run kò sí ẹ̀rí kankan tó bọ̀ tẹ́rẹsì eléyìí ẹni bá kú nínú Ramadan abẹ́ni tí ó kú nígbà míì náà kò sí ẹ̀rí ẹyọ kan báyìí wípé bíyàn báyìí kú nínú Ramadan irú ẹni bẹ́ẹ̀ kọjá mùsùlùmí là ń sọ ọlọ́lá ju ẹni tó ṣaláìsí nígbà míì lọ kò sí ẹ̀rí kankan agbọ́yé yìí ó wọ́ ó sì jìnnà látara wípé ọ̀rọ̀ annabi aleyhisalatu wassalam tó ní ìdàdákọ́lá ìdàkánat awwalulẹ̀ iláti min Ramadan wọ́lákọ̀ọ́kọ́ báyìí tí Ramadan bá ti bẹ̀rẹ̀ mú dé àwọn ìṣùmọ́lẹ̀ sufidati shayatin wa futihati abuwabu aljinan وغلقت أبواب النيران ìbẹ̀rẹ̀ ni ìtì gbọ́ yí pé àpá ah, tilẹ̀kùn náà ogun tó wá ti kún Ramadana àjẹ́ pé rárá o iṣẹ́ rí àtàtìbọ̀tá rí èyí òun ni èèyàn lè ran kan wípé irú ẹni àníran kan ìpínlẹ̀ wà ní Jánnà ọlọ́run àníran kan ìpè yóò rọrùn fún àwọn àpẹẹrẹ àtibọ̀tán dáadáa ànábì ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pété bá ti rà pẹ̀rẹ̀ báyìí ẹ fura ó tọ̀ ń kú lórí dáadáa nínú èyí tó gbajúmọ̀ ń bẹ́ẹ̀ òun náà ni gbólóhùn ànábì tó ní man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al-janna ẹni bá rí gbólóhùn la ilaha illallah wí nígbẹ̀yìn yóò wà al-janna ọ̀rọ̀ nínú ẹ̀ òun ni al-mu'minu yamutu ala araqi fi jabinihi òun náà ni kí oògùn ẹ̀ tí ń láyé kí n mọ́ wá rí àpẹẹrẹ ogun níwájú ẹ̀ báyìí ní mùsùlùmí ó ṣe ọlọ́run jẹ́ òye wa wípé àpẹẹrẹ ẹni rí ni o àpẹẹrẹ ẹni rí ni ọmọ sẹ́ ogun níbi ọwọ́ iwájú báyìí ó ṣe ọlọ́run wá ka àwọn oríṣiríṣi téèyàn fi mọ̀ àbí téèyàn ó fi ran kan wípé nìyẹn kú lórí dáadáa kò wá sí ẹyọ kan bẹ́ẹ̀ pé bóyá oṣù kan àbí kankan èyí tó tún súnmọ́ òun náà ni ọjọ́ ọjọ́ jimá ẹ̀rí tó sì wá lórí ẹ̀ àdìsí yẹn lẹ̀ èèyàn bá kú lójọ́ jimá ó ṣeé ṣe tó sì jẹ́ mùsùlùmí òdodo ó ṣeé ṣe tàbá ní àwọn olùmọ̀ tí wọ́n tí wọ́n gbára lé hadisi níbi tá a ti lọ òun ni pé ìtumọ̀ wọ́n ṣílẹ̀kùn àlìjánà wọ́n tilẹ̀kùn náà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí a ti ṣàlàyé lórí ẹ̀yìn ìyẹn ni pé ìkẹ́ ọlọ́run ọba ó gbòòrò bíyẹn ṣiṣẹ́ rí níbo lọ fẹ́ wọ̀ àlìjánà ọlọ́run bó wù wá rí níbo ní ìrànkà àlìjánà ọlọ́run ìyẹn mùsùlùmí ni o. bí yẹn rìnrìn rí ìbòlọ́fẹ́ ọjà sí àlìjáná ọlọ́run yìí náà ló fi jẹ́ pé nínú nǹkan tí mùsùlùmí ò gbọ́dọ̀ fi ilẹ̀ ní gbogbo ìgbà pàápàá jùlọ láwọn ọjọ́ àlùbáríkà yìí òun náà ni su'alullahi aljanna kí èèyàn mú gbàgbéra o kọ́ mọ́ jẹ́ pé ìbéèrè ayé ayé kọ́ mọ́ olúwa ilé ilé rí kí ẹ sì mọ̀ wáṣọ kúrò níbi ìyà olúwa ìyà náà àbẹ̀ olúwa kọmọ́sà ṣíwá lọ́mọ àlìjẹ́nà اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم أعذنا من النار اللهم أعذنا من النار اللهم أعيذنا من النار اللهم أدخلنا الجنة مع الأبرار اللهم إنا نسألك الجنة اللهم أدخلنا الجنة اللهم نسألك أعلى جنات الفردوس اللهم نسألك حسن الختام يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار